àti wà nínú ayé tó jẹ́ wípé àwọn èèyàn wọn ò celebrate ìránṣẹ́ Ọlọ́run mọ́. Ìránṣẹ́ èṣù ni wọ́n ṣẹ̀ ń celebrate kiri now. So we are in the world where people don't celebrate the real men of God again. They are celebrating. You are now uh, the, uh, the men of Devon. So you'll be hearing from them that ah we oh, we are celebrating our Father. <laughs> the world we are into now is a world where people don't celebrate the real men of God. Again, they don't celebrate them. They won't open their eyes to celebrate Is men, which we call them the men of Devon, and they were everywhere. Ah, àfìgbà tí Olúwa bá la ojú yín ẹ̀yin èèyàn wọn ò bu ọlá ọ́ wọn ò họ́nà tàbí eh, wọn ò bu ọlá wọn ò dédún wọn ò celebrate àwọn ìránṣẹ́ Ọlọ́run gangan mú. Àwọn ìránṣẹ́ òkùnkùn, ẹ̀mí òkùnkùn, òun ni àwọn èèyàn celebrate tí wọ́n ń pè ní ìránṣẹ́ Ọlọ́run. Eh, jẹ́ kí n sọ fún ọ láàárọ̀ yìí, jẹ́ kí n sọ fún ẹ láàárọ̀ yìí. Sórí ibi tí èṣù bá iṣẹ́ dé, ó bá iṣẹ́ dé wípé ó fi èèyàn which is ebi ó fi ń pa àwọn èèyàn ebi yẹn ló fi gba memory àwọn èèyàn lọ débi wípé àwọn èèyàn á lọ máa tò síwájú àwọn ìránṣẹ́ Ọlọ́run I mean ìránṣẹ́ èṣù á lọ máa tò síwájú wọn àwọn èèyàn á máa fún wọn ní owó one naira two two five thousand four thousand ten thousand ṣe àwọn á máa lérò pé wọ́n help wọn wọn oh, ò help well, wọn bá ayé ẹ ni i am telling you the truth ṣe mo sì tún rí àwòrán kan lánàá ṣùgbọ́n mi ò ní mẹ́nu lé púpọ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ àwọn tó rí wọn ò ní feeling fún ẹ nǹkan tó kọ̀ wà lọ́wọ́ ẹ làwọn fẹ́ gbà ògo ju owó tó fún ẹ lọ ògo ẹ tó ní ó owó èyí tí wọ́n fún ẹ lọ ṣùgbọ́n hmm, ṣọ́ra ṣọ́ra ilé ayé tá a wà yìí ohun tí mo kàn fẹ́ sọ ni pé àwọn èèyàn ò celebrate ìránṣẹ́ ọlọ́run gangan mọ́ ìránṣẹ́ èṣù òun ni wọ́n ń celebrate kiri àwọn ìránṣẹ́ èṣù tó wá rí wọn ò ní feeling fún ẹ they have no feeling for you but you think they, you think they have feeling for you nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ làwọn kan fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ kàárọ̀ ọ̀rọ̀ ìṣe títí mo fẹ́ fún wọn láàárọ̀ yìí nìyí iṣẹ́ ẹni kò síbi tí kò lè gbé ẹ dé láyé bẹ́ẹ̀ ni iṣẹ́ lògùn iṣẹ́ ẹ múra síṣẹ́ ọ̀rẹ́ mi tó pé iṣẹ́ la fi ń dẹni gíga takò dára ẹni fẹ̀yìntì ẹ̀yà tẹpá mọ́ṣẹ́ ẹni. Tá kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, hmm, wàá di iṣẹ́ ẹ mú gidigidi gan ni. Di iṣẹ́ ẹ mú. Kó má padà jẹ́ kí àwọn ènìyàn èṣù kí wọ́n gba ògo lọ́wọ́ ẹ nítorí owó àti ìrànlọ́wọ́ tó ń wá kiri lọ́wọ́ wọn. Ẹ ṣe gan ni. Èmi ni ìránṣẹ́ Ọlọ́run, Baba confirm JP kọ́kọ́ is a word of advice to you. Òun rí wọn nírìí wípé wọ́n lówó gan. Òun rí wọn nírìí wípé ah ṣọ́ọ̀ṣì yìí ah àwọn yìí máa ń pín rice àwọn yìí ń pín gàrí wọ́n ń fáwọn èèyàn lówó ṣọ́ra àwọn tó ń celebrate jùláyé sí ni wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run ṣe ìránṣẹ́ èṣù ni ohun tó ló wá ń sọ fún wa nípa wọn òun làwọn ń sọ síta yìí ìwọ ni kó gbọ́ kó má bàa rẹ́ńdà useless kó má bàa rẹ́ńdà fúnṣùwẹ̀ useless kí wọ́n á ṣe pé ìwọ nìkan ló máa affect a tún fẹ́ affect àwọn ọmọ tó bí jọ ọ̀rọ̀ ìṣítí ńlá nìyí jẹ́ kí iṣẹ́ jẹ́ kó tó ẹ jẹ́ ó ṣe gan ni ṣíà God bless you happy new week.